وإن سبحانه وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وأزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن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 الإمامة في الصلاة sísáájú nínú ọ̀ràn. Dídi aṣáájú nínú ọ̀ràn ń tọ́lọ́lá. Afáàjánu Abdullah radiyallahu ta'ala anhuma olùmọ̀gbà nẹ́bí sọ̀lọ́wọ́ àtàlà ní sọ́lá ìpè lẹ́ẹ̀kazá ló sọ nípa tún mìíràn ọmọdé àní sọ́lá yìí máa rí àwọn ìkọ̀kan nínú ìjọba yòókọ́ sí lónà alẹ́ ká tí wọ́n máa jà fitafita lórí òdodo zọ́ọ̀kiri ìlà yọ̀mí ṣe àrùn wọ́n dẹ̀ sì máa torí. wọ́n máa rí àtìlẹ́yìn títí di yọ̀ọ́ lórí àtìlẹ́yìn yàrá. ọlá níbi sọlá sọlá abúlé síwájú ní ọ̀rọ̀ yẹn wọ́n ní bọ́ọ̀rọ̀ sì máa rí nìyí o. ọ̀yẹ́ ń ṣe lò ẹ̀yìn ṣẹ́gun Mariam omi ẹ̀kọ́ wa nú àkídá wa mùsùlùmí ike Jésù padà lọ. ọkàn ìjà sí pé tó bá dé mú káwọn yóò lérò pé yóò yóò rún agbèrè rú yóò pẹlẹsẹ ẹni tí o bá dẹ ti gbẹ sáàmù báyìí yóò fi tún ti bàjẹ́. nàbí láyé àyíṣà alẹ́ sọlá tó sẹlẹ̀ máa sọ̀ kalẹ̀ ọ̀yẹ̀kọ́lù amírù aláṣẹ àwọn mùsùlùmí nígbà yẹn máa sọ fàdébí àyíṣà báyìí pé tààlà sọ́lé lánàá máa bọ̀ wá gbélé mọ́ òbu wa obìnrin bá sì kóoru làǹtí náà ní àyíká máa sọ̀ kalẹ̀. عليه الصلاة والسلام على نبينا فيقول لا نبي الله عيسى عليه الصلاة والسلام عن قتل إن بعضكم على بعض أمراء أقاك يوم أجي على سفاقك تكرمة الله هذه الأمة ìyẹn jẹ́ àpọ́nlé èyí tọ́lọ̀ ọba ti fáìlì ọmọ ẹ̀ àtìkù ọ̀la ní ipò ìmọ̀ọ́mọ̀ ní ọdí lè mọ́mù. ọ̀dà ń bọ̀ wá rí bẹ̀ tá a lè a lè wá ìmọ̀ọ́mọ̀ kí ẹ̀ sọ pé òun fẹ́ di lè mọ́mù lílì hájà. tá a ní kó káàkà sí wọ́n lè mọ́sílá àti ẹ̀dẹ́rẹ́ fáfúnṣe ń rin lẹ́gbẹ̀ẹ́ tó àwọn tó láwọn fẹ́ ṣe kájú ẹ̀ àwọn yorùbá tẹsán pé báwọn ọba pàjù lọ́dọ̀ ìlú ọdá nínú sẹríà wọn ní ọjà ni lèlè mọsùlá àyẹ lè béèrè fún lápẹẹrẹ ní ìsèyí nígbà tí yẹn lọ sílẹ̀ láwàtọ lọ sí sẹríà wọn aláwọn wálé mọmù àwọn tí wọn dáńgájá náà àti kakọrọ àmì rẹpẹtẹ ni wọn ń dùn yìí ìyẹn lè béèrè fún ìgbọ̀n bẹ́ẹ̀ ṣe afáwọn ọ̀sán ní abil aafin asakọfin rọ́dí ọlọ́ọ̀bù tẹ̀lé ẹ̀ arákùnrin yìí ni mo ké sí èrè òjijì ọlọ́ ìjì àti ìmọ̀ọ́mọ̀ kọ́ mi mo fẹ́ kó sọ mí ti ìmọ̀ọ́mọ̀ àwọn ọjọ́ mi yé máa ti lè mọ́mù fún ọ. ọ̀kọ́lá nàbí sallallahu alaihi wa sallam lẹ́sẹ̀kẹsẹ̀ lòjijì ọlọ́run bá ta ló ń bọ́ ọmọ kọ́ kájú ẹ̀ ọ̀nì à ń ta ìmọ̀ọ́mù. ọ̀dà wọn ti ìyàwó ó ti dilè mọ́mú wọn náà nìyẹn máa lọ sí ìrùn wọn. ṣùgbọ́n wọn kò fẹ́ di bí aga àfìdí ẹni ọba lè dunu wọn ti kọ́ máa kọ́ fi kírun o. máa kírun jọ abìká tó fi kó wàhálà o. torí bẹ́ẹ̀ ọwọ́ dàda ni ẹ̀jọ́ máa bọ̀ ọgbọ́dọ̀ wúwọ́ ìyàtọ̀ ní pé ó fẹ́ràn omi sí lọ́rùn. ayé wa ni mùsùlùmí náà ìbá àdàlá ẹ̀yẹ ló ti ọlọ́. dáadáa ti sálẹ̀ béèrè fún ìmáàmà èsì tí wàá gba lè béèrè fún lọ́rọ̀ ara ẹni tó béèrè lójú ayé àtẹ̀mí tó láàrọ̀ ọ̀la ìdíjọ́ lọ́wọ́ dẹ̀ nígbà òde kọ́ ká ju ẹ̀. ọ̀dà wọn ni àhánkò bíi ìmáàmà. talawa rẹ̀ ti lè mọ́ mú ọ ẹ jẹ́ ká tún lọ gbé sí ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ànábì sọlá àlùfọlá ọwọ́ ẹ̀ka pàdé ìdí àbí mọ̀sáwọ́lì ẹ̀nàkọ́rì rọ̀dì ọlọ́ọ̀fù tẹ̀lé ẹ̀ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọlọ́ àtàlá ń sọlá yìí pé yẹ ó mú ẹlẹ́kọ́rọ́ máa àtọ̀rọ̀ ọmọ líkìtà àbílẹ̀ ẹni tí wọ́n máa ṣe lè mọ́mù fáwọn ọjọ́ òlẹ́ńtọ́ bá mọ kùránì kejì wọ́n ń ga ọmọ kìlìkìrọ́ àti sáwá tọ́ba jẹ́ gbogbo àwọn tí wọ́n lè ti lè mọ́ fún yìí gbogbo wọn pátá ni wọ́n mọ kùránì ké bákan bákan wọn ti yọrí. fana àìlànà wọn bí sọ̀nà á tún wò tá ọdún mẹ́rin. ẹ̀rí pé tá bá ń lánàá ń èmi ò lérò pé a ń tẹ̀yàn sí lè mọ́ mú àwọn èèyàn kàn máa jà ní. táàbì padà rẹ ní tí wọ́n sọ ní báyìí. ẹni tó mọ fún mẹ́rin ìkànnì òbí súnà ti sáwá. tọ́ba bá dá gbégbà náà fún òun ọba ìgbógun ọ̀nà wọn tún gbàgbọ́ ilé súnà tọ̀ fún àfẹ́dá mọ́mọ́mù fi jọrọ. ẹni ọba kọ́kọ́ sì ní jọrọ. bàbá jùlọ ẹni ọba lè fi ààyè aburú lẹ̀ lọ síbi sí rere máa ti wáyé. tààmùdá ẹni yìí ọjà nílé mọ́mù torí bí ti ń gbé tẹ́lẹ̀ àwùjọ àwọn ọ̀daràn ni ó kó bẹ́ ọmọ síbò mi ọjọ́ nílé mọ́mù tọ́ba tó a ti gbé bákan náà wọ́n tún ti jọ rí bákan tó dáhùn ọ̀hún ṣe ìmọ̀ tá ń kọ́kọ́ ju mùsùlùmí. ọ̀bìnrin wa ya sí ìnà kalẹ̀ ní lọ́lọ́jọ́ lórí jù. ṣùgbọ́n ànábì sọ̀lọ́ wá sọ́lá ó ti ṣe kìlọ̀kìlọ̀ ìgbé wọn láàyè ọ̀hún mọ́tà rọ́jò láti ìlú ìtàn. èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ sílẹ̀ mọ́mú lé olé àlejò ni ẹ àwọn adékọ́dọ̀ wa ọwọ́ kò kó pàtàkì ó lè tẹ̀lé mọ́ fún bẹ́ẹ̀ o. wọ́n náà yẹ kí àwọn olùfi báyìí ti di aláǹtẹ̀kiri má bẹ̀rẹ̀ òtúbọ̀dọ̀ jókòó lé oyé lórí àpọ́nlé tí ń bẹ fún àtọwọ́ tó wà fún nílùú àbídẹ́sẹ̀ àti pẹ̀lú àtọ̀ nílé. ayé ma tó ṣe múna ìbádàlá ẹ̀yẹ rúbí ọlọ́wọ́ wa àdéhùn àwọn olùmọ̀ wa sọ yìí wọn á fa àgbọyé ọyọ wọn tó lẹsẹẹsẹ pé kò láti tó àwọn nǹkan tó lẹsọ tó lẹsọ tó yẹ ká rí yẹn kò láti gbé wọn ní ká gbé lórí ẹni tágbọyé rẹ pọ̀ lù ú àìléyàwó yẹn tí wọn á fọ àmì àwọn ọmọ ìdèdè náà àwọn ọmọ mọlẹ àmì bẹ ẹlòmíì ní wọn kó àwọn ọmọbìnrin ọmọge wọn kó ti gbé bàbá àpáta wọn ní kọlá yóò sì máa tẹwọn lérò wọn bẹ̀rẹ̀ bá wà lásìkò bíkọ́sì ọgọ́rọ̀ àwọn ẹni tí wọ́n bí àlùkò hánì nígbà tá a nẹ́bí fi ń sọ̀rọ̀ nígbà yẹn wọ́n mú bukọ̀ ha wọ́n gbàgbọ́ yé torí wọn sọ pé àwọn òní sí táwọn bá kí àyà mẹ́wàá àbí márùn-ún láì àwọn onígbà míì lọ́dọ̀ òjijì ọlọ́run lọ́lọ́ àlùsílá táwọn gbàgbọ́ yìí gbogbo ìdájọ́ tó wà nínú àwọn tẹ̀wá kọ́ mi. òun làwọn olùmọ́tò tó yí kò ké ní gẹ́gẹ́ ní aláàtọ̀. àtìgbàgbọ́ rẹ̀ amẹ́bí níjó ní sọlọ́lọ́ àlùsílá ọdún ìdáni ọmọ àbá ń tani ọmọ àti lè mọ láti láwọn olùmọ́sọ̀rọ̀ mi. ìgbọ́n wọn ní àbákẹ́sì dé gbówà láàpọ̀ òun lọ gbàgbọ́ yóò tọ́lá yìí ní yà àwọn àpàdọ́tò lílù Qur'an àwọn tó hàkúrà nǹkan náà àwọn sọ̀hádà. Nàbí lọ jáde lẹ́nu ànábì sallallahu alaihi wasallam múru Abà Bákìrì fáyì sọ̀lì náà. Ẹ bá ń fa Bákìrì láti ẹ̀kọ́ kírun fáwọn èèyàn. Ọmọ ẹgbẹ́ kò gé ní lálágbọ̀ọ́yé wa. Wọ́n á fi ní ọdún nìkan ní tó padà yá gbogbo àwọn mi. Lẹ́yìn wọ́n lè kà á sùn lágbàlẹ́ yẹn ọ̀pọ̀ lẹ́yìn náà sùn wà látọ̀ wà láwùrà tábìlẹ̀rọ̀ ọlọ́wọ́ bá jù ẹni táwọn fa abẹ́yẹn nílé mọ́mú àtẹ̀sìmọ́ ládùúgbò bí wọ́n máa lọ́kọ́ fún àwọn ọmọdé nígbà yà ládùúgbò làárọ̀ tọ́lá sàjẹ́ èèpo lè sàdédé fọ́sàrin ọjà àdàbọ̀ bẹ̀yẹn kọ́ máa wọ àgbàdo jẹ́ ìdàlá nílé mọ́mú nìyẹn lẹ́yìn lẹ́yìn náà ta ń lọ́jọ́ lórí wọ́n tó rí bákan náà lẹ́yìn náà ta lọ́dún mìíràn àwòrán lẹ́yìn náà àtúwò tani fẹ́ rẹ̀ dà yóò lábà wọn lára ọ̀dọ̀ yìí lórí àwọn olóṣèlú náà ìdẹ́rì kan tó tẹ̀lé lẹ́nu jọ́ mẹ́ta yìí bí obìnrin ọlọ́pàá lọ lóyún lẹ́yìn ní yìgì wọn ni à ǹdẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ nìyẹn wọ́n lọ́wọ́ àwọn òfin wọn àtúnṣe déédéé wọn lọ́wọ́ àwọn òṣèré àná Ìgbẹ́ ó lóyún láì ní yìí. Ẹ kò sí sẹ́mọ́ nìyẹn. Ẹ wá lẹ́yìn ìjà tó fẹ́ tọmọ nìyẹn. Ṣé o tó ti gbà ẹtọ́ ọmọ nìyẹn ní kọ́ lọ lóyún láì ní yìí? Wọ́n wá di ilé mọ́mú yẹn náà. Títà rẹ̀ ga. Lẹ́yìn náà, ìtà rẹ̀ kú dáàbò. Ìrìn títà àwọn yẹn ń sọ ń pa rẹ̀ dáa. Wọ́n torí bákẹ́ náà tó tálákọ̀ rẹ̀ máa mọ́jú. Gbégé rí dọ̀tí. Nígbà tí ìmọ̀ ń bá bọ́ síbi ilé ó ti kírun sí kálukú lé mú ó ti wẹ̀ sígbẹ́ gbogbo agbọ gẹ́sì bàjẹ́ ṣe máa ń wẹ̀ lẹ́yìn náà wọ́n ti wọ jẹ́wọ́n rẹ̀ dà yóò ní jẹ́wọ́n gẹ̀ẹ́dẹ̀gbẹ̀ náà wà fi gbé ó bá wọn yàn bákan náà wọ́n ti àwòrán rẹ̀ dà ó ti rí tábà fèrè kan ní gbogbo àwọn kátà àkálẹ̀ yìí wọ́n fi jọra wọn lọ ẹni tó lájú yẹn ni ká ti wá yìí gbogbo àwọn kan yà bá tún wò wọ́n bá tún dọ́gba. a ti jẹ wo kẹ́nìkan jẹ ìjúlẹ̀ fẹ́nìkan kálukú lọ́kọ́ yẹ kí n ṣe kiri aláyọ̀ ó sì lè jẹ́ mi dáadáa kálukú ní o o lè ti ní àwọn ètò lẹ́pẹ́ tó ń bẹ́ẹ̀ tilé tilé wọ́n mú báyìí wọ́n máa ṣe dáhùn lára ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ta mẹ́ta àti ìdìkọ̀ọ̀kan wọ́n máa fáwọn èèyàn aláyọ̀ òróǹgbà tó dáa ni òun ó sì máa irun òun ó rí pé àsìkò oorun làwọn máa kírun sí ń dà wọn oníjẹ́ mọ̀bùníyù ọ̀dọ́ mọ̀bùníyù tí ìlú mọ́dé àti amúrò náà máa ń bà náà rẹ̀ nínú kéwù àtúntò àwọn míì ti ṣẹlẹ̀ míì bá ṣẹlẹ̀ sí lókù oníjẹ́ mọ̀bùníyù ọ̀dọ́ mọ̀bùníyù ìlú alágbàrè mọ̀bùníyù lórí aago mẹ́rin aago mẹ́rin lá máa kí wọ́n rí ẹwí mẹ́fọ́ ọ̀sán ẹ máa gbé ọ̀rọ̀ àgbẹ̀gbẹ̀ kọ̀ǹpútà wa nígbà láàgbé kọ̀ǹpútà wa òun wo lọ́jà mọ̀ ìwọ́mọ̀ tí wọ́n ti ń wó òrùn lásìkò òrùn kò lè yọ àwọn bàbá wa ń ju bàtà ọ̀yà ju bàtà kọ́ sàlàyé bàtà fún wa. ọláyọ̀ lè ní ọ̀rọ̀ gbàgbà dáadáa ní ìyàpò tó fẹ́ ti lè mọ́ ọlọ́run ló máa ní ẹ̀rọ àlọ́ fẹ́ lórí kó lè tí wọ́n ìwọ́ ọ̀rọ̀ kan rẹ̀ ọláyọ̀ lè máa ní ẹ̀rọ dáadáa kálukú náà bá sọ yí pé tó òun ju mi ní ilẹ̀ tọ́ mo tó kù sáà ní ká kóra ẹ̀rí pé kò ní máa fa wuyewuye alihamudulilayi àwọn yẹn lọ kí wọ́n pọ̀ láwùjọ mi láti sẹ́yìn lè mọ́ wọnú ọkẹ́ ọ̀gá bíbù á ti kúrò àná mélòó lẹ́yìn sẹ́ńtù lè mọ́mù wọn ní mẹ́fà ni wọn ẹ́ ẹ̀kọ́ nù márùn ẹ̀kọ́ yẹ ẹ̀sẹ̀ yọ̀ọ̀ká ẹ̀tọ́ bá ti mú yẹ ẹ̀sẹ̀ ìṣàlá ọlọ́run bá nìyẹn lọ́wọ́ lórí ìpè kì í èyí tó tún kàn yẹn ọjọ́ mẹ́tò sí ìmú àìdáadáa ìmọ̀mù mọ́tálásí lè mọ́mù ni ọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ sọ fọ́ọ̀fẹ́ tó ètò tá à ń sọ yìí mọ́ ọ wọ́n ti yẹn nìkan lè mọ ọmọ rẹ bí báyìí lè mọ́mù ni. ẹni sísìn ń gbélé kódà kọjá tó kọ́rẹ́ǹtì ilé á gbé síwájú ẹni tá à ń sọ kọ́jẹ́ fàájì yẹn o torí fàájì ọba agbádùgbò kọ́rẹ́ǹtì ilé tóun ní sàgbádùgbò gbogbo àwọn nǹkan yẹn á má má wò ó. ike màdùn lè mọ́mú òkè ọlá ní ìsìn mo ti wà lókè ìgbé ṣé gbogbo wákàtí náà ní lọ sí lókè ọlá wọ́n wà wọ́n wo ni wọ́n ń bẹ lókè ọ̀la kí wọ́n máa mójútó nǹkan ara wọn. ṣùgbọ́n àwọn méjèèjì àwọn lè ẹni ọba wọlé sí síwájú ẹni tí ń gbélé àti ìmáàmù kan sára sí olè ní lágbájá bọ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ àti ní wò pé bí wọ́n bá kú àpẹ̀tẹ́lẹ̀ wọ́n ní bọ́ wájú ni. kódà ó tún wá retí ẹ̀sìn nínú ìwà ògùngàn táwọn mí máa ń wù nìyẹn ẹ̀ tẹ̀ ní retí ẹ̀ rárá rárá ẹ̀yìn tí wọ́n kú wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò ní bọ́ wájú tọ́ba yìí pé yóò jí tò ní bí ò ní jẹ́ wájú lẹ́yìn náà ni tọ́ba já láṣẹ bí gómìnà wa ti wà yẹn tọ́ba yìí wá kẹrùn ni wọ́n bí wọ́n dé òkè ìgbégi àwọn ni wọ́n ti lè mọ́ wọ́n tu ẹni tó ní ilé nígbà tó lọ ẹni tí ń gbélé ọlọ́lájà ìrìnàjò láti lè mọ́ ọmọlúwàbí ọlọ́lájà ìrìnàjò láti lè mọ́ ẹni dọ́gba ọlọ́lájú òkì lọ láti tì mọ́. bákan náà ẹni tó ti bàlágà ọlọ́lájú ọmọdé lọ kódà káwọn ẹni dáa wíyàn ọgbà pẹ̀lú ìjà àwọn ẹni dáa kàní lọ ẹni orí ìdẹ́lẹ́ lọ́lájú ọmọdé lọ. ayé wa mùsùlùmí náà ìlú àdàlà àgbọ̀dọ̀ òkè ohun rẹ̀ tún mẹ́rin mẹ́rin ẹjẹ́ àgùntàn lè mọ́ àgùntàn lè fi parí rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé àgbẹ̀ lọ́dún mọ́ lórí ìyọ̀nù àkọ́kọ́ kọjá pé báwọn ọmọ kékeré wọn máa sọ lórí ìtẹ̀wé nígbà tó ní kí ó yíwọ́ ìkejì òun ni gbogbo àwọn àmì ayébẹ́ẹ́sá tọ́ba ti di pé ń pọ̀ ìkí ó yíwọ́ ìkẹta ìmá gbowó pọ̀ lórí ìdájọ́ mo ń bẹ̀rẹ̀ lórí ìjọba bákan náà ìjagun mọ̀lẹ́bí àti ìmá tẹ̀gbẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ táwọn èèyàn máa fún kámákàá sí bákan náà kámẹ́tì ẹni kàbí wá bí lọ́yà máa tẹ̀lé mọ́ wà kí ẹni bọ́lá gbọ́yé o kò sí lọ́lá o lórí ibi yóò máa dùn. a lè wọ ọdún ní gẹ́gẹ́ bá ti sọ fún wa ká wọ ọdún rí nítorí àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtẹ́bí tó máa lọ fún lọ gbogbo wọn akẹgbẹ́ ni wọn kẹkẹ náà wọn kọ́ lọ́dọ̀ òjijì ọlọ́run fún lọ ìtọ́lọ́run tẹ bá ti mo ti ń kírun gẹ́lẹ́ ní kẹ́ máa ti dẹ́ láti dé ìlú yìí o. ṣùgbọ́n dábì kòrò bá ti tó kẹ́ni ká bẹ̀rù nù yín wàlíyà ó mọ fún àtìbárò ẹni ọba kágbà nù yín kò ní dàdí kò sí ìmọ̀ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاركة أعظم وأقاربها أستغفر الله وأتوب إليه وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون عباد الله اتقوا الله تبارك وتعالى gbogbo àwọn májẹ̀mú tá a kà àbáwọn òròyìn tani yọ wà fẹni tẹ ọta jẹ limọ èyí kọ wà nù kí wọn fi lálàáfíà ọ mọtò tọnà tabari wà wọn yẹn àwọn lẹẹkan ọmọ aṣáájú wà kírun yòówù ìjà tó fẹẹ kù fún aláwùjọ yìí tá a ti ń ṣe tọmọdé nù tí wọn ní a ti yẹn náà fọwọ́ akékeré yẹn dagidagi jákujáku rẹ́ndẹ̀rẹ́ndẹ̀ ní àwọn àbọ̀wá kírun fún wa ẹ̀yin náà wò láyé ń bí báyìí èèyàn fẹ́ gba béèlì yẹn tí yẹn máa ń mọ̀dà rẹ̀ lọ́bẹ̀ wàlíláhi masalu ààrẹ wọn á ti gbé yẹn jagunjagun èèyàn àni ọyá ìwọ ṣáájú à ń lọ bọ́lọ́hún sọ̀rọ̀ ṣáájú wa fẹ́ lọ bọ́lọ́hún sọ̀rọ̀ tóbi jáde ká gbọ́dọ̀ di olódodo tó ti lódodo gbogbo ẹni yóò tọ́ba ti pé lálàáfíà yá ni ó sì mọ́ mu lálàáfíà ó lè ti mọ́ mu wa o kọ́dà bí yẹn jẹ́ àbá mi ti sàwọn ilé kò pé kára nàìjíríà máa ṣáájú rẹ̀ kọ́ bá ti já sí bẹ́ẹ̀ ní sẹ́rí àsọ̀kò lè ṣe lè má mọ̀ rẹ̀. nítorí pàtẹ́bí sallallahu alaihi wasallam kò sẹ́ni tó pàtàkì tó máa ń máa lè rọ́ọ̀mà yìí abákiri ṣe lè má mọ̀ rẹ̀. sallallahu alaihi wasallam kọ́dà àbá Abdurrahman bin Awf ó ṣe lè má mọ̀ pàtẹ́bí sallallahu alaihi wasallam kọ́dà arákàlẹ̀ kejìlá ṣùgbọ́n nínú ọgá sọtọ sàkó òkè ẹ̀yin náà sì rí bá nẹbi lẹni tó bá tàbí jù sallallahu alaihi wasallam. abájúlé ìṣẹ̀lẹ̀ máa mú ọ lọba bímọ rẹ pẹ̀lú hadith muhammad bin rabi'a wọn tó súnmọ́ ní maali tí máa ń tẹlẹ mọ fún fáwọn èèyàn rẹ afọjú dẹ ìyàwó àìsà tó múlò náà ọ̀rọ̀ jẹlọ́wọ́ tọ́lá àìsà wọn ní ibùdó ọmọ mi máa fi wọn anábìyí ti ṣe tàlífà ní mọ̀dínà nígbà tí ń lọ sójú ogun sílẹ̀ nípa bá ti rún fáwọn ẹ̀fẹ́ ìdẹ̀dẹ̀ àpọ̀jù ni ẹrú yìí ti lè mọ́ tọ́ba ní mọ́ rẹ̀ pẹ̀lú hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọn làwọn máa ń ṣe ìjírà àkọ́kọ́ ìgbà tí wọ́n dá ìkan ní Kùbá ó tó di bá nẹ́bí ní sallallahu alaihi wasallam ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ mọ́mù fún ọjọ́ òun náà ní Sálímù Sálímù yẹn ọjọ́ ọmọ ọ̀dọ̀ fún àbí ìfọ̀lẹ́yìn ká kí ló sì fà á tó fi ń ṣẹlẹ̀ má bò fún ọ ọ̀gáàna àgbàrọ̀ ọ̀gáàna àgbàrọ̀ kúrò tààrà àwọn ní kòránì rẹ̀ pọ̀ jù láàrin wọn bẹ́ẹ̀ lè ní ẹ̀rọ ni. kámá gbàgbé ọmọ rọ́ọ̀dì àwọn ọ̀fìsẹ̀lẹ̀ á ọyọ ẹ̀gbọ́n àbùdá pé bọ́mọ adarí bí tó ń pè ní àwọn ará àyíwá ẹ̀dì. wọ́n ní ẹrú lọ yẹ̀lé wọn lórí <laughs> òjijì ọlọ́run lẹ́rú mi.

ẹ̀rí nínú àwọn ẹni tó lálàáfíà tó lè di ìmọ̀ ọ̀sọ̀ bí yòó ni mo máa yí ọmọ kékeré tó mọ̀ tó sóbì tí èsì pé yọ ní ìdìbò ní sábà ó lè tẹ̀lé mọ́. tẹ́lẹ̀ náà ó tẹ̀lé lọ ẹ̀rí nígbà tá nẹ́bi sọ pé ẹgbọ́ ẹgbẹ́ ọba tẹ̀lé mọ́ mi ní òní fúráǹtì ó ní wájú wẹ̀yìn báyìí wọ́n pọ̀ wọn sì tì wọn wájú nìyẹn òkè ọ̀dà o mọ́tò èyí tẹ bá pàgbà náà kò kí ládùúgbò tẹ bára yìí ẹ máa kírun lẹ́yìn rẹ̀ náà ní kọ̀tọ́ bá fẹ́ dà ẹ máa ń kó sí kò kú sẹ́bọ̀ gbẹ̀yìn náà ẹ̀dẹ̀ ya kò ẹ lọ yí padà ẹ̀yin kò ẹ lọ yí padà.

tọ́ba fásitì kan látùmọ̀ yín máa máa gba aládáwà àlẹ́ yìí mà àwọn tí wọ́n rẹ̀ rù ẹ̀fẹ́ wọn. káde máa gbàgbé àwọn sọ̀hábà ní rọ́bì àní kákẹ́kọ̀ọ́ lára wọn. torí gbà tó bá dá láwọn tó mọ̀ pé tó ń tún ní àbọ̀ ń parọ́. ẹ̀rí àfáwọn àtúlẹ̀ ìbùnú ọmọ wọn máa kírun lẹ́yìn ya ìkọ́ ọ̀pá rárá ọ̀pá bí wọ́n rà twenty four thousand nínú àwọn èèyàn tí wọ́n lòun nìkan pa èmi tó sanwó ẹ̀kọ́ ni. máa dáàlì afáwọ̀ àtúlá ìbùdó ọmọ ọdún mọ́. wọ́n kí wọn lẹ́yìn rẹ̀ ayé wa mùsùlùmí náà ìbádàlá. ṣùgbọ́n atọ́ká máa kí wọn lẹ́yìn rẹ̀ yẹn yìí tá a bá rí lè mọ́ mú mi o kó dàbí èèyàn ọkọ̀ padà. bàbá yìí kí wọ́n fi wọ́ọ̀sì lù ní ọmọ bóòsì kan kádà lọ́dọ̀. kó ti pọ́ máa lọ́wọ́ ọmọ ní wá ìmọ̀ bọ́yá wọ́n ti bẹ̀rẹ̀ sí fún wó yẹn ni. o lè lọ ẹ̀wọ̀n káàdì wọn fẹ́ ẹ̀ káàdì ọmọ nàìjíríà ìdájọ́ ọmọ nàìjíríà ẹlòmíì lè borí lẹ́ẹ̀mẹ́rin ẹlòmíì lè jí lọ lábùbá tọ́rọ́ ti máa ń fa ní tọ́wọ́ akẹ́kọ̀ọ́ àtọ́wọ́ ah, wa ní máa rí láyé òòlù mọ́ ti dìrún ọgbọ̀n mọ́sálásí ọ̀nà mọ́sálásí ti jí jù ẹlòmíì fẹ́ lè ṣe é pé tó ẹ sábà ń fi mọ́sálásí kan tẹnu ọ̀nà ilé mi pé mi nìkan ní máa dákìrún nù rẹ̀ ẹ̀rí kí lè mọ́ mú mi bá ó lè yẹn lè máa sanwó ọ̀kadà kan lọ bẹ̀ sẹ́ni tí wọ́n máa kírun lẹ́yìn òkì tọ́lẹ́ ti ti bá ń ṣáájú èèyàn ní máa ń pàtàkì bẹ́ẹ̀ náà ni títà lórí ẹgbẹ́ àwa tá a bá jẹ́ lè mọ́ mú ẹ dákọ̀ ẹja fúnra wa pé gbogbo pálapàla jákujàku kí wọ́n máa bá lára wa tó fi pọ́ ọmọ lẹ́yìn òde ẹ̀ ní béèrè rárá owó tí òfin sílè mọ́ fi lè ṣe dáadáa lọ́gbọ́dọ̀ yẹn akọka àmọ́ akọka kírun lẹ́yìn irúgbó fìyà orí hadithu sàwùdánù káwa ó ti sọlá ọ̀sọ̀lá ọ̀sọ̀lá sọ pé ẹrú ti ń bá mi kú jọ rẹ àlè àdéhùn máa tàbí kò ti lé àwọn lè mọ tí wọn máa sùn yẹn lọ́dà torí kìí ṣe gbogbo èèyàn náà ló lè mọ̀ gá àwọn kan lọ súnà ju alábíbí wọn lẹ́yìn bàbá ni ọ lẹ́yìn afá ni ọ ẹlòmíì sọ̀hún tí àwọn àbújá sọ̀hún bá kiri òun ó dùn pé dáadáa ni gbogbo ohun ti ń ṣe láwọn nǹkan ẹ̀mí ti ń ti kárìjà sọ́lá lẹ́yìn tó kí wọn dá ìbá dáwọ́ ọdún ayé wọn tó mú náà ìbá dàlá ìyẹn gbọ́dọ̀ kí wọn lẹ́yìn káfíìrì o káfíìrì kìí ṣe bọ́ sí ọ̀pẹ nìkan o káfíìrì òun lẹ́yìn tó bá ń ṣe iná o la ilaha ká máa tó bàtẹ́ ká máa mú gbó ká so ìfúnpá ìṣesí tí wọ́n mọ̀ mọ́ àwọn káfìrí ẹni tí bá ti lé èèyàn gbọ́dọ̀ jọ sáájú kírun fún orí káfìrí ọ̀ṣẹ́ bọ́dẹ̀ olùdókòwò ẹ̀kọ́ lọ́wọ́ nìkan lọ́sọ̀ àgbọ̀kọ̀ níjì tó bá ń tẹ́ àdìgẹ́yẹn máa mú kó àdìgẹ́yẹn tó ká aláìní omi tó bá apá kan tí mo rí lórí ayélujára ọlọ́run mi ni wọ́n ọlọ́gá ẹ̀yìn àbá tóun fi bó ti já sí fẹ́ nìyẹn kì í ṣe kó ní súnmọ̀ ni wọ́n ẹ̀ lè bẹ́ lóhùn ní ẹ̀mọ́jọ olú lọ́dún kí ni wá ní ìyàtọ̀ yín láàrin àwọn tí ń bọ́jú bọ̀mọ̀ ẹ̀ ṣé kò sáájú àmọ́ ni káfíìrì ni ẹ̀ńdọ́ bá jẹ́ lẹ́kọ̀ọ́ lóògùn ó ṣe lè mọ́kàn fún yẹn dá o fihàn wọ ẹni lẹ́yìn ọkùnrin èdè pé kí ẹ káàkiri da ọrùn mu lásán ọba adẹ́dẹ́ afọlọ́fà mẹ́rin sọlá àfọláńtò wà lámọ̀dé kọ́ọ̀rù yà ilé ìgbà láyé aṣọ́rọ́kì tààlà yàtọ̀ tọ́lá àwọn ọ̀rọ̀. ọlọ́run ní ìmísí àwọn ọba adẹ́dàdúrà bá ẹ̀rẹ̀ ànẹ́bí àtàwọn tó ṣáájú ẹ̀ òdìrí ànẹ́bí gẹ̀gẹ́ alára tó bá fi nǹkan mí kéjì ọlọ́run nù jọ gbogbo tẹ̀lé ló bẹ́ẹ̀ bàbá jù wàá dẹ̀ wà lẹ́ni tó padà kúkúrò ọ̀dà o pété wọn máa ń sọ̀rọ̀ ní ẹ pé gbogbo ẹni yóò lọ́ba ti lọ́ba hárúdà nọ́rọ̀ àbọ̀ ilé ìnáwó anáhùn fitna wọ́n là á tẹ̀k àdáwò làwọn àbùsínà ẹni wa ọ láti kèmí rí o oògùn díẹ̀ díẹ̀ lòdì yọ máa tìyàn yọ máa tìyàn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tó ìfẹ́ yẹn ó fi padà bá a débi wípé èèyàn máa lọ gbẹ́bọ sórí ta ẹ wo kó ta àwọn òjò mímọ́ ó jẹ́ dùn yẹn wọ́n máa fowó sí bí ìtìjọ́ mi wọn jẹ́ omi bí epo bí gbárẹ́pẹ̀tẹ̀ bí aṣọ bákan aṣọ tí òtútù rẹ́ náà wọ́n fi òun lẹ́ẹ̀ bá àwọn ẹni tẹ́ bá sì kàn bí àwọn ẹni tẹ́ sì ha ha ẹ̀yin tẹ́ sọ pé ká lọ́lọ́hùn ewu lè yí tẹ́ wá ń sè yìí. ọba dẹ́la ni wọ́n kọjú mi náà ilé àmọ́ àmì lómi ní àmì lè ọjà náà kó àbá àmọ́sọ́ra. àwọn oṣẹ́ táwọn yẹn ti ń gba bí òsì Islam bẹ́ẹ̀ ọ padà di eruku tá a gbọ́n dànù ni. káfíìrì olè tẹ̀lé máa ń fún yẹn ní ẹ̀ bá mọ̀ wípé káfíìrì ni. nínú nǹkan tó lè sọ yẹn ní kékeré òun ni kéèyàn máa fi èèpẹ̀ ṣeré yẹn máa fi yẹn pẹ̀sẹ̀rẹ̀ òsibí tó gbìyàn lọ ju bí kókòrò náà lọ. torí tí yọ̀ọ̀bá lè sọ fáwọn èèyàn yìí pé ìṣòro ń bẹ níwájú èèyàn kò lè rí kẹ́kẹ́ gbá ọ́ ìṣòro ń bẹ pẹ̀lú ohun táwọn onú yẹn rìn yìí o. kò sẹ́ni tí ó sọ kúrò tí ò ní tó ní sàárà òní. àbí kí ẹ ti lọ sọ̀sọ̀ fún sọ gbogbo àti wọn máa ń wí fún wa ìyàwó tó dúró sí yẹn kí wọn ní náà ní ṣe yẹn ìyá tó tọ́jú yẹn kí wọn ní náà ní ṣe yẹn ọkọ tó ń ṣe dáadáa sí yẹn kí wọn lóun náà ní ṣe yẹn ọmọ dáadáa kí wọn lóun náà ní ṣe yẹn tí wọn bá bẹ̀ sí nǹkan ní lábẹ́rù ó lè bá yá. fíyàn sẹ́ni lẹ́yìn ọ̀sìn ọ̀run lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ní dáàbì rẹ̀ bá kó a lè kírun lẹ́yìn rẹ̀ o. omi ẹ̀fẹ́ ẹ má fi àṣejù bọ́ àwa dáhùn ṣe ìdí àwọn òṣùnà ọwọ́ àti mọ́sálásí àwọn àbẹ̀rẹ̀ kátó ẹni tó bá bá fẹ́ múlẹ̀ ọlọ́wọ́ ìrọ̀rùn báyìí lọ́lọ́wọ́ múlẹ̀ ọlọ́wọ́ àbá tó ṣe pé ọkẹ́ fi ń hun sọ kí lóò tó fẹ́ wá ń pa rẹ̀ ẹ̀bọ́ rí pé ń sọ tí kẹ̀kẹ́ bá ń bẹ tí ò sí iye lọ́ọ̀yà sọ pé kò sí iye ọ̀sá ní pé tí a kọ ní ṣe tó sì tó sásìkò òru yóò tún sọkọ yóò lọ sí kí o yóò lọ kírun fáwọn èèyàn ẹni láti rẹ̀ bá kú onídìí ká wá díẹ̀ Anas Malik radiyallahu ta'ala anhu alẹ́ ní wọ́n bá kírun wa ọmọ jìnnà kébìlà wa ọjọ́ náà wà dá tó ń kú gbogbo mí ni o ọwọ́ àtúnwá àlùkáwà ní ọlọ́run àti ìdíjẹ́ ọlọ́run torí bẹ́ẹ̀ má bá àlùkáwà ní àlùkáwà ní ọlọ́run jẹ́ lára rẹ o ẹ má wá díẹ̀ láti rẹ bá ti bọ̀ ẹ fílẹ̀ bákan náà obìnrin náà má lè tẹ̀lé wọ́n mọ̀ báwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ mọ́lá láyé òun ò ní tó wájú àárín ní oṣù ìyàwó àìsà àmà síbẹ̀ ọ̀dì aláwọ̀ àìsà ọmọ sálámàtà àmà síbẹ̀ ọ̀dì aláwọ̀ àìsà. bákan náà ẹni táwọn èèyàn bá ti dárí díẹ̀ àfẹ́kù ti lè mọ́mú o tọ́lá àdéhùn tẹ̀mítẹ̀mí tí mo dábàá ń tẹ̀wọ̀n lọ́wọ́. ẹ̀rí àwọn èèyàn gbá tiẹ̀ nítorí pé wọ́n rí pé kò dúró déédéé nínú èsì wọn ni wọn fi gbá ẹ bá a bá gba tèmi jù bẹ́ẹ̀ lọ fábílì ọ̀sùn aláàdì máa ń tẹ̀lé mọ́mù ẹ̀rì máa tẹ̀lé mọ́mù yìí ẹ̀rì anabi sọlá àlùfọlá nínú hadith àdìgbò máma ó ní àwọn mẹ́ta kan bẹ̀ bí wọ́n kírun wọ́n kàn fi tẹ̀lé ọlọ́wọ̀n nígbà àkọ́kọ́ ẹ̀rú tó sámọ́gbẹ́ lọ́wọ́ tí ó fi tẹ̀lé padà ẹnì kejì òun lóbìnrin tọ́jà pé kó sùn tìbínú tìbínú ọkọ ọkọ ní dáàlì àbọ̀ wa ó ní náà kò sí ìdájọ́ ọkùnrin bá bínú sùn tọ́bi bínú sùn bẹ́ẹ̀ ọkọ rẹ̀ bínú sí ó tún ìròyìn ọlọ́run nígbà lẹ́yìn náà ni ìmáàmù ìjọ kan wà fún láàbò kárí táwọn yóò gbà jẹ ọ̀rẹ́ èyí sàtì ìmáàmù ọkùnrin náà ṣùgbọ́n ẹ̀ńtọ́ bá yára pẹ́pọ̀ lẹ́mọlẹ́rú kì í sẹ́ni ibi kì í sẹ́yìn kéèyàn akẹ́kọ̀ọ́ bá àgbà lásán náà ni. akẹ̀hẹ́ sí ẹ̀ náà ni ẹ̀sẹ̀ ń bẹ lọ́rùn ẹni ọlá kò nira ẹni ya o nínú hadith abdullahi ibn umar radiyallahu ta'ala wọn pé àwọn ọjọ́ ọ̀gá wọn bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ẹ́ pé kò ló ti lè sáájú à a òbí ọlọ́wọ́ bá tẹ bá fẹnu gún ìjà sáájú rẹ ń fẹnu gún pé bàbá rẹ ò lè já sáájú nìyẹn bàbá rẹ sì lẹ́tọ̀ọ́ sí já sáájú ohun yìí gẹ́gẹ́ ọmọ yìí náà lẹ́tọ̀ọ́ sí já sáájú oníbẹ̀ ni yóò lọ bá kọ́ sí ẹ ẹlẹ́sẹ̀ lẹ́ni ẹlẹ́sìn bẹ̀rẹ̀ ọ̀hún abẹ́ ọlọ́run ọba sùpáàmù ìwọ sàárà ìrìn fún ọlọ́run àtìnà ìmọ̀ àfẹ́ wàhálà ìmọ̀ àfẹ́ tọ́wọ́lá ìmọ̀ àfẹ́ اللهم وفقنا للهدى واجعل حملنا في رضاك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا أعزنا بالإسلام وأعز بنا الإسلام اللهم أعلي بنا كلمة الإسلام وارفع بنا راية القرآن برحمتك يا أرحم الراحمين توب إلى اللهم Allah Allah Allah